رب العالمين خلق الخلق لعبادته وطاعته أرسل الرسل وأنزل الكتب لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأعظمه وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للثقلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام اوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع الخلق قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا من ساعة رحمة الله سبحانه وتعالى أن يذهب بعض السيئات ببعض الحسنات ومن رحمته سبحانه وتعالى أن كتب على بعض المصائب أجورا جسيمة وحسنات مضاعفة فإن الله سبحانه وتعالى رحيم بعباده كريم وهو أهل للكرم عزيز وهو أهل للعزة ومن ذلكم أن ضعف الله سبحانه وتعالى أجر الشهداء في سبيله فكل من قتل في معركة مع الكفار مخلصاً مقبلا لا مدبرا فإن الله سبحانه وتعالى يغفر له جميع ذنوبه إلا الدين ولكن خطبتنا فيما تعلق بالصدقات وقراءة القرآن هل يصل ثوابها للميت؟ لكن نقلنا شيء مهم إلى أن نبين نوعا من أنواع الشهداء واعلموا أمة الإسلام أن أهل العلم نتيجة الاستقراء قسموا الشهداء ثلاثة أقسام شهداء الدنيا والآخرة وشهداء الدنيا فقط وشهداء الآخرة فقط ọ̀pọ̀ ní fọlọ́mọba tó ṣe wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọ́lọ́mọba rárá tó bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa Allahu bá ní sàlékún kí anabi wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kẹ́ gbogbo wa pẹ̀lú àwọn tó pẹ̀lú anabi sallallahu alayhi níjọ́ gbogbo òun náà ni ìbẹ̀rù rẹ̀ ká sọ di gàgá láàrin àwa àti ìyá Allah subhanahu wa ta'ala àsọtẹ́lẹ̀ yìí kìí ṣe fáwa nìkan òun náà ni ti Allah subhanahu wa ta'ala tó fi báwọn tó ti lọ ṣáájú wa sọ̀rọ̀ òun náà ni fi ń bá wa náà sọ̀rọ̀ àní taqullah àwa ń bẹ nínú tọ́ka ṣoṣo rẹ̀ ìbẹ̀rù tòótọ́ yìí kọjọ́ kó fi ṣe àánú fẹ́mi àtẹ̀yìn kọjá apáyà rẹ̀ láyé ń bì nípayà tí ó ṣe wá láǹfààní lálìkìyàmà kútùbà tí à ń bá bọ̀ òun náà là ń bá lọ ọkàn ìyà tìǹtìǹ lẹ́nìí fáwọn àdí kan tá a padà máa mà sí i ọ̀rọ̀ mọ́sálà bó o la ṣe ṣe sàrà àfọ́kù ó la wà lẹ́nu ẹ̀ òkú ní ntòótọ́ ṣé n ta nàbì sọ́nù hadith àbí ìrọ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta nìkan ló lè bókù ṣé nǹkan mi lè bókù afẹ́ lójú díẹ̀ níjẹjọ ṣùgbọ́n àmọ́ bá túbọ̀ yìí lọ tó bá di jọ́ mẹ́jọ insha Allah fún àwọn àdí kan tá a padà máa sọ́npa àwọn àdí insha Allah ṣùgbọ́n a tún fẹ́ máa lúwẹ̀ẹ́ nínú àgbàǹlẹ̀ omi ìkẹ́ ọlọ́run káwa mùsùlùmí mọ̀ pé wàlọ́yẹ̀ ẹni ìfọ̀kànbalẹ̀ ni á dùn wàlẹ́ ẹni ìfọ̀kànbalẹ̀ ni á tọ́ dùn ẹni ìfọkalẹ̀ ọni ìfọkabalẹ̀ níyà máa faqihna tá a bá ti gbọ́ ìsìlámù yìí idha faqihna li ìsìlámù tá a bá gbọ́ ìsìlámù yìí yé tòótọ́ a mọ̀ wípé kò sí ìbẹ̀rù kan kò sí ìbànújẹ́ kan fún wa gbogbo ẹ̀ gbanu bí sẹ́sọ́nà lórí pé alámọ̀rí mùmìnì gbogbo ẹ̀ pátá òòrè ni àwa fẹ́ yà afẹ́ bu kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ tọ́jà pé tá a bá ní òǹgàlà fẹ́ wà mẹ́yà yóò tún gbà lásìkò tó pọ̀ òun náà ní ìkẹ́ àti àánú tọ́lọ̀ náà wọ́n máa fi báwọn èèyàn kan lò àwọn wo ni àwọn tí ó bá jẹ́ wípé torí ọlọ́run ni wọ́n fi pa wọ́n láyé wọ́n pa wọ́n nítorí ọlọ́run jẹ̀mọ́ nítorí àmọ́ tètè sọ nǹkan yìí ni pé ikú tó ń kálukú ó kù náà ni ó kù ṣùgbọ́n bóòlà wo ò ṣe ní ikú ṣòfò àìmọye àwọn èèyàn ní rìn àwọn ọ̀nà wọn tó wá rìn lófo ọ̀nà akẹ́ni ṣùgbọ́n nígbà tí wọ́n rìn wọ́n rìn láì rí nǹkan kan mú kó mbẹ́ bí kan yẹn ṣe tó aṣọ́ọ̀dà mo fẹ́ máa bùlẹ́tẹ̀ títorí pé nǹkan kan la fẹ́ kán mbẹ́ kí ló fà á táwọn afáàfin ní wọ́n ní kí ló fà á tí wọ́n fi ń pa nǹkan ní ṣọ́ọ̀dà àwọn olùjẹ́rìí jamu shahid apá kan ní nítorí wípé àtayé oníyàn ti jẹ́rìí fún ẹ pé ọmọ àdìjẹ náà ní tán náà sì gbàbẹ ta ni wọn apá kan ní nítorí pé àgánjọ̀gbìn àlìkìyàmọ̀ àwọn náà wà nù àti ọmọ àgbà àwọn èèyàn lẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àyìmáyé èèyàn nú ẹbí wọn wọn kò kú lójú ọ̀nà àná àmì ẹni wọn sànú àwọn ọ̀rẹ́ wọn àmì ẹni wọn di èèyàn gíga nù àti àjọgbé mọ́nìwó mu ṣúadà àwọn ṣùwàdáwì ìtọ́wá kan wà tá a fẹ́ sọ ní kútùbà yìí ni wípé mẹ́ta làwọn àfáà pín wọn sí níbo ni wọ́n ti rí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń rí ní èsì sí ìmọ̀ kàápọ̀ ńpantọ́lọ́wọ́n bá sọ àti ní tí ànábì sọ. àkọ́kọ́ òun làwọn ṣùwàdáwì dúníà wal àkhírà ṣùwàdáwì ní ẹ láyé ṣùwàdáwì tí wọ́n lálìkì àmà ìran kejì ṣùwàdáwì dúníà fakọ̀t ṣùwàdáwì ní ẹ láyé ṣùgbọ́n tó bá dọ̀rùn èsè ṣùwádà àwọn ọ̀ràn kẹta ṣùwádà wùlé àákìrọ̀ nìyẹn ṣùgbọ́n láyé ń bì á ní bá wọn lò ń bà lò ṣùwádà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ṣùwádà ò ní wọ́n jẹ ìlọ́lọ́wọ́ fi bá wọn lò ẹ̀sán ṣùwádà ọlọ́wọ́ fún wọn. èntọ́ wá kàn ní útúbà yìí òun lẹ́lẹ́ kẹta ṣùgbọ́n afẹ́ definition àwọn àtàkọ́kọ́ mọ́nùmú ṣùwádà ò dúnìá wàlẹ̀ àákìrọ̀ kúlù ṣẹ̀hídìn أو كل مسلم kutila في المعركة mukhlisan mudibiran eh, mukubilan لا mudibiran gbogbo mùmìnì tí ọ̀pá akẹ́kọ̀ọ́ mọ́ lọ́hùn tí àwọn kèfèrí wá ní okùnbi tí mùsùlùmí ọgbà pẹ̀lú gbogbo májẹ̀mú tá a ti kà á lẹ̀ tí máa ń mú jihadi dọ̀ranyàn jihadi náà bí irun lò náà èèyàn ọ̀kan lè bọ́ ọbẹ̀ láì sàlùwàlà èèyàn ò lè bọ́ ọbẹ̀ láì wọ jẹ́nẹ́bà èèyàn ò lè bọ́ ọbẹ̀ láì wọṣọ tọ́ ọ lásọ ò lè kí ó bẹ́ẹ̀ ló náà aṣọ àìmọye àwọn nǹkan tí máa ń mú jihadi di ọ̀ràn yẹn lọ́rùn wa gbogbo ẹni tó bá wá jẹ́ pé tí ó mú jihadi di ọ̀ràn yẹn ọ̀sẹ̀lẹ̀ tọ́bẹ̀ ẹja kì ṣèjà àtọ́lọ́ níjà kílẹ̀ rí wa jẹ́ amin hadith abi musa al-ashari rọ́tàtàn rọ́tà wal hadith mukhraj sahihain ó ní àwọn kan bá musa sàlámù jọ kan náà rasulallah. من يقاتل في سبيل الله من الشهيد؟ taalen pé ń jà fọlọ́n gánà wọ́n ní ìlànà bíi man yuqatilu shaja'a ẹni tí bá ń jà kí wọ́n lè pé àá ah, ah, ṣe é rélẹ́yìn ẹ bá fẹ́ sọ̀rọ̀ sílámù wọn àwọn ẹ má sọ létí ẹ ó burú gan o àfọ òfin hàn yín wípé òun òun òun ṣe training jojúmọ́ ìjàdí láti fi hàn sáwọn èèyàn wípé igẹ̀ ń bẹ agbára ń bẹ kèé ṣe fún tọ́lọ́hún àrẹ́bí ni òkè. Okay wàmán yukọ́tìlù hamiyatan ẹ̀ǹtìjà níjà ìgbarata mùsùlùmí tó ní ọ̀sìpìtù ọmọdálapa wọn gbọ́ ọmọdé ó ní iye tó wọn gbàrí ẹ dákun ọmọ ẹ náà iye tó wọn sá gbàrí wọn sá wòwe lọ́tún lọ́sì wọn sá fún aso ti di ẹrù jáde ó sì gbẹ̀yìn kùlé lọ jáde tíjọba nàìjíríà bá wá aṣọ tuntun kí lèmi àti yín ọmọ sọ ní táwọn ọmọ sọ pé nù o mélòó tuntun mùsùlùmí sẹ́ni ìjọba yìí wọn ò nífẹ̀ẹ́ wá o àwùlẹ̀ ní tuntun sísàlẹ̀ kòkò táyé máa jà lórí rẹ̀ ibi à ń lọ́nu àní ṣe kíni o àní wulẹ̀ tuntun rẹ̀ òun ló ṣiṣẹ́ nígbà tá a bá wá padà mọ̀ pé àwọn kan wọ́n ní ìjà tá a fẹ́ jẹ ẹja ṣe sùúrù ẹja ṣe wádìí o ìwádìí báyìí láǹṣẹ ni ìgbà náà wà ń kọ́ ọmọ yàrá sáà ni sẹ́yìn kó tí kò mí tọ́lọ́ wọn ní ìgbà náà wà ń kọ́ tọ́mọtọ́ fẹ́ báyé rẹ̀ jẹ́ nǹkan ó sì gbowó nítorí wọn sọ yìí ọ̀sẹ̀lẹ̀ ìbàdàn wa ènìyàn ọlọ́ọ̀lọ́ba nípa náà o èyí ò lẹ́gbẹ̀ẹ́ kan tàbí yukọ́tù làhàmìyà wọ́n di ẹnìkan fọ̀tí garaji ó sì ti mọ̀ pé ẹni yẹn ọ̀ ń lọ jí ẹja jẹ lórí ẹlẹ́ja. E ṣùgbọ́n ọ̀wọ́ pé ẹni aládùúgbò àwọn ni wọ́n mọ̀ lẹ́nu ibi náà tẹ́lẹ̀ o bí wọ́n ṣe àbò ọwọ́ aníṣẹ́ rí gbogbo tó bá fẹ́ gbà láàfún bíi àjọ dàbí irú lónìí ni ìjà yìí kìí ṣe torí tọ́lọ́n ọ̀ ń jà fún nǹkan mi wà man yuqatilu riya'an àtẹ̀ntì ń jà ń jà sí àárín mi wọ́n rán bí ànábì ayu dhalika fi sabilillah ta lọ́lọ́run wọ́n gbà nu gbogbo àwọn èèyàn sallallahu alaihi wasallam ṣé ẹ̀ mẹ́ntì ó di àmọ́ ẹ̀ ṣiṣẹ́ anabi tọjọ́ ga wa ni o ibi ó ń kálukú bá sì ti pòsè nínú sẹ̀mí rẹ̀ náà wàlá ibi tí ò ti gbà fànàbí tàn ibẹ̀ ni ti ń pòsè ó ń ṣe ọlọ́ni ní gbogbo ń tẹ́ béèrè ń man qatala litakuna kalimatu llahi al-ulya fahuwa fi sabilillah gbogbo ẹni tó yẹ pé ń tẹ ìjàlàyé ni pé bóòlù ẹ̀sìn ọlọ́run ó ṣe lóòkè tí èsì ìṣèlójú ọ̀nà àbòsí ẹ̀ ń tí ń bẹ lójú ọ̀nà ọlọ́run baba àtọ́mọ àwọn kẹfìrì mú wọn wọ́n ń bọ̀ Mádínà wọ́n wá mú wọn wọ́n ní níbo ẹ̀ ń lọ hmm, ẹ jẹ́wọ́ wọn ní Mádínà làwọn ń lọ ẹ̀wọ́ pẹ́ẹ́ tiẹ̀ parọ́ wọn ó tún ní ìbéèrè tàfẹ́ bí àwọ̀ ọ̀dàn o àlejò káyìn náà ó tún lọ Muhammad sọ̀rọ̀ sálàm lẹ́nu ọlọ́run ní Mádínà kẹ́ ẹ máa wá fara ní àmbí wọ́n ní àwọn tòótọ́ mùsùlùmí náà ṣùgbọ́n ẹ jẹ́ àwọn ọmọ lọ àwọn ńlọ Mẹdínà ni. tí ìjọ òde tẹ́yìn náà tó gbọ́ àdàtẹ́ gbọ́kọ̀ tẹ́ wà lẹ́yìn ànàbí wọ́n ní à ọ̀dà àwọn ò ní já pẹ̀lú ànàbí àwọn kan Islam làwọn ẹ̀mú kí ni tàwọn ti pẹ̀lú ogun àwọn ò ní já níjọ́ tí wàhálà wàá dé tẹ́yìn kẹfìrí gbógun dé àwọn wa ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wọ́n dé Mẹdínà ó ṣe ọlọ́run bá à bóun ní kẹfì bóun kí ni sójú yín ọ̀kan gaba ó lójú àwọn kẹtò lọ́nà o kọ́dà báyìí báyìí báyìí báyìí nítorí láàrin kedere o kọ̀pọ̀ rẹ̀ ní abá tó bẹ̀rẹ̀ ogun mi nana ba lọ ọba dàmú ní amagana àdébí ni ìgbìlẹ̀ yín lọ a ah, wọ́n ti bá a gẹ̀sọ́ fún ni àwa táwọn ni àdébí ni ẹ̀yin ò ní tẹ̀lé mi torí ẹ ti sàdéhùn fún akẹ́fìrì ibẹ̀ ń sèré tí ń bá gbàràgbà yìí láàyè ó ṣe é kọjá pé ibi tí ilé ó ti jóná torí àdéhùn làdéhùn ọlọ́run <laughs> ni mo sọ pé gbogbo ibi tá a bá ti kọsẹ̀ ibi tá a ti tẹ̀lé ni sọlọlá ọ̀nà tọ́lọ́hún bàbá wa lò àti kẹfẹ́rí hàn kẹfẹ́rí wọn ò farabalẹ̀ ọ̀nà tọ́lọ́hún bàbá lò pẹ̀lú wọn ọ̀nà tẹ́ máa pé ọlọ́run ṣe amú alẹ́ fún yàjẹ́ ṣé nǹkan láyé látọ̀dọ̀ ọ̀gá wa yìí náà wàhálà tá a ní ni pé àwọn aṣojú ẹ̀sìn wa ọ̀nkọ́ ni àwọn tí wọ́n máa ń pa ẹ̀sìn wa kí n sojú alọ́dọ̀ ìjọba náà àwọn tó máa ń pa ìsìlámù sẹ́ẹ́ àwọn kọ́ ni aṣojú èmi àtẹ̀yìn a ti sọ ẹ̀sìn di gambling gambling lásọ ẹ̀sìn dá game of chance bó ṣe kíní kan ní bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni wọ́n bìlérè yìí náà ó ti mọ tiẹ́ ń sẹ́nu ìjọ tiẹ́ o iná ọmọ fi dájọba lóhùn gbà sẹ́rí mùsùlùmù pọ́ríṣiríṣi tó bá yẹ̀ láwàá tẹ́ ẹ rí sẹ́rí gbogbo àwọn à ń ṣe kíní kankan àdúrà àwọn sáàtúbà nǹkan áà ewele burúkú ni àṣírí ètùsí lọ́ni ẹ̀ẹ́n irú àwọn áà ẹ wo tẹ́ ẹ bá ti mọ́sìkì ẹ̀ pa kó tó pósù méjì sísìn wẹ́n ná security wa ń lù sá mi o kí security ọmọ nìṣẹ́ ṣe gan ó pé wọn ju tá a bá ti ń fi ní information àwàjẹ́ fún yín ní tí wọ́n máa sọnù oníṣẹ́ ọlọ́run ni gbogbo ẹni tí wọ́n bá rí pé n tó mọ̀ jà jẹ́mọ́ bá ṣe wá wí páwọn èèyàn wá ń kú sófò yìí ṣé báwọn èèyàn ń kú ń gáràjì ọlọ́kọ̀ tí wọ́n ń sádà ń bẹ́ ẹ báwọn èèyàn ń kú ń di òṣèlú kyɛn sara mbɛ kyɛn taba mbɛ naam ikú kanna la wele yẹn ikú kini ikú kí lágbájá ó di gómìnà ikú kí tamadu ó lè di chairman àwọn yẹn sì ń tán bẹ hàn yóò rí ba nínú aládìkí àmà ẹni kẹt ẹni ẹ ẹni àkọ́kọ́ òun lẹ̀ ẹnu ẹni kejì ṣùgbọ́n irú àwọn eléyìí wọ́n ní àwọn ara ẹ̀sà ọlọ́run ọba sáwọn gbogbo ẹni tó yẹ pé torí ọlọ́run ni wọ́n fi pa ara àwọn ẹ̀sà ọlọ́run ọba sáwọn àwọn ẹ̀sà yẹn pọ̀ ara rẹ̀ ni wípé àìmọ́ àì àì àì àìmọ́ àìwẹ̀wọ̀n àníwẹ̀wọ̀n àìkírùn sí hàn la ìkírùn sí la tó tún jẹ́ pé ìdí rẹ̀ bẹ́ ọlọ́run ọba ni táwọn kan fi sọra wọn di chájà ń bèèlì báyìí fifty thousand naira ni máàmù ó fi wá kírun sókun yín la o kèé ṣe ńlá èdè máa wo ọ̀tọ̀ lẹ́ńdílọ́pù tí wọ́n bá dé o owó ìgbé bá dìde olèléyìn o wọn èkìrun sí wọn la àwọn àfààní nítorí wípé wọ́n ti di ẹni ọ̀wọ̀tọ̀ ló ń gbà. torí ntọ́wọ́jú tí wọ́n ní wọ́n ti nàfọ́ lọ́n òun náà lẹ̀mí. ara àti ẹni wọ́n wẹ̀ wọn o ṣùgbọ́n ninety percent àfáà ni wọ́n ní wẹ̀ wọn in ló sì fẹsẹ̀ múlẹ̀ àti ẹni wọ́n wẹ̀ wọn nfẹ̀ máa rìn jìnnà ni kásàrọ̀ hanzola ibnu rohib hanzola ibnu rohib tòótọ́ wọ́n pa ní uhud lẹ́ni tọ́jẹ́ wípé ọgbọ́n e, e lórí ìyàwó rẹ̀ kò dúró wẹ̀ jẹ́nẹ́bà wọ́n wá paṣogun ńgbà tí wọ́n sáwọn yẹn káàkiri ńgbà wọ́n dara ní eré tí omi rìn jáde lára ẹ̀ báyìí wọ́n ní ṣebí junubu lọ́jẹ́ wọ́n sì wáá wẹ̀ àwọn afáàní kọ́ dàrú tẹkilifu ó sí kàrọ́ọ̀mà ìpọ́nilé yàtọ̀ sí ó gbọ́dọ̀ má ṣe tókù bá kú tẹkilifu ni báà wẹ̀ àfùkù tí wọn bá ní ama wẹ ṣùgbọ́n ẹni tí àwọn màlẹ́kà wẹ̀ yìí sáwàlà wẹ̀ màlẹ́kà ó sì sínú ẹni tí wọn la wọ wíwẹ̀ òkú wa bọ̀ lọ́rùn ajẹ́ pé tí wọn bá wá wẹ̀ láti sánmà láàyè àsúná lọ àmà àmàrọ̀hùn gbogbo èèyàn kọ́ lọ́lọ́run máa ran wọn sí pé ẹlọ́rẹ̀ èèwẹ̀ yóò máa wá fi ń ṣe fún ànábì sallallahu alayhi wa sallam eléyìí ò bá wọn bákan náà gbogbo mùsùlùmí pátá tí ó wà ní Jánnà ńlá ní ìyàwó méjì méjì látọ̀dọ̀ Ọlọ́run gift nìyàn gbogbo ọkùnrin tó wà ní Jánnà á ní méjì méjì àwọn lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún wá ní ẹ̀sìrà seventy plus two tó kárí gbogbo wa seventy two bákan náà gbogbo ntí ń gbé ń bọ̀ nù ẹsẹ̀ wọn ò ní gbé lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn ìgbésẹ̀ gẹ́gẹ́ sọ́nà àdìtà bíláàbí náà amúbùnà as aṣèhídù yugfaru lè ṣèhídì kúlù dàmbín ilẹ̀ dẹ́yìn gbogbo ẹ̀ṣẹ̀ pátá tẹ̀ntẹ̀n bá torí ọlọ́run pàbá yìí tọ́ba gbé lọ́dọ̀ ọlọ́run tẹ́ pa ogun ọlọ́run ó fòrò yẹ̀yẹ̀ dé àfi tọ́ba jẹ gbèsè ìrìwáyà mi wá wípé ilà ṣèhídù kìlọ̀gọ́rọ́kì ẹ̀ńtí àti gbèsè o àtàwọn ẹsẹ̀ mi ò tó kó gbogbo nǹkan ẹ̀ tán olè ń tọ́ bá jẹ́ pé wọ́n pa tó fi mumi kú ni onìkan òní gbogbo ẹsẹ̀ pátá àti gbèsè ni o àti nkankan ni o ṣùgbọ́n àṣẹyìn wá ṣẹyìn bọ̀ àdìsí ọ̀fẹsẹ̀ múlẹ̀ àtún wá padà àpilẹ̀ àtún náà ni. ara ń tí ọlọ́sọ̀rọ̀ tí ó fi bá wọn lò nínú àtọ́lọ́ wọn yọ̀ǹda fún wípé ṣé orí lágbájá olórin bóòlù ṣe jẹ́ àbúrò bá mi ni wọ́n kírun tòótọ́ wọ́n sì ń gbáwẹ̀ wọn ò ṣẹbọ ṣùgbọ́n wọ́n lè mú ọ fún sínà ní bẹ́ẹ̀ ní wẹ́sẹ̀ rẹ̀ ń ti fi hàn wọ́n ti ní ọmọ lọ ná wọ́n sá pọ̀ bá wọn ọlọ́ọ̀ni ọ̀dà kò burú gbogbo wọn tó bá wú ọba nù àìbí rẹ̀ sà wọ́n ó lè sà wá mílíọ̀n ó sà tú mílíọ̀n nínú àti wọ́n sọ pé àwọn kan náà ń bẹ nù náà agbàyìn kẹ́ẹ̀sì pẹ̀kẹ́ lọ mú ọ kúrò mbẹ òun náà wà mbẹ bákan náà wọn è tún ṣe òkú ṣèyídù èsì òkú fúnra náà ọba lọ sọ àyèmájókù wọn náà ọfà yọ lára anabi zakariya èèyàn wọ ọmọ títí títí títí ó fi lé ní eighty wọn ló ti wọ ninety ó ti wọ hundred ọlọ́run wa ní dáná àáfọ̀ ọlọ́mọ kọ́dà yàhìyà ni ọmọ jẹ bí ìgbà tí yàn kò ní ikú lọ́mọ tá a fọ wọ́n tún wá pa ọmọ yìí níṣẹ́jú ayé bàbá rẹ̀ ó tún wá fi bàbá ń sáyé lọ àwọn àfáà ní àwa tí à ń bọ̀ lẹ́yìn lọ́lọ́run fi ń pa òwe fún wípé ihun tó jẹ́ òun ọ̀sán yáyá ni wípé ṣèyídù ni ọ́ jẹ́ ṣèyídù sì ní lẹ́yìn sú bílẹ̀ amuwat wàlá tahsabanna alladhina qutilu fi sabilillahi amuwata ọlọ́run fi ń pòwe wípé wọ́n padà pani ṣùgbọ́n tí wọ́n bá pa nítorí èmi kèé sóòkù ìwà máa sọ ní yáyá kò láíláí alakulin lára ntọ́lọ́wọ́ fi àmàlà àwọn nìyẹn àtàwọn nǹkan mi tọ̀pọ̀ lára ntọ́lọ́wọ́ tó fi àmàlà àwọn láwọn ṣùwádọ́ yìí lálìkì àmà ò ní wípé gbogbo ẹni tó bá tán mọ́ wọn tó sì sí àlìjánnà ṣé mi pé dáràjà wọn ti di òkèlókè bí ìgbà tí wọn ní èèyàn ti di ẹni tí ó gbé asúrọ́ọ̀kì lẹ́ni tí wọn lọ rè é mú lóje wọ́n wá ní ìwọ ni kọ́ ọmọ bọ̀lá asúrọ́ọ̀kì o ìbéèrè ọwọ́ àwa pé bọ́n bá ti di ṣèyídù báwọn ìyàwó wa ń kọ́ ọmọ ń kọ́ gbogbo àwọn ìyàwó tíṣẹ́ wọn ò kọjá kí wọ́n máa gbẹ́rù bá sọ̀rùn dr ìtẹ́yìn mọ̀nù wọ́n wà ní ọlọ́ni ṣe é rí bó ṣe rí lójú ẹsẹ̀ wọn ọ̀ya kí sí àwọn ìyàwó náà máa di sí òkè ìyàwó náà máa lọ bẹ̀ wọ́n máa lọ bẹ̀ ẹlòmíín bẹ ibi ìtọ́mọ ni ọgbà wọlé o torí ọmọ mùsùlùmí náà tí wọ́n bá pa bá nà ọmọ kékeré náà tí gbogbo ṣùrùtù bá ti pé ṣèyídù ló náà torí gbogbo sí olóore ọmọ kékeré tí ò tí balaga wọn máa kọ́ fáwọn òbí rẹ̀ ní wípé ẹkụ oríire ẹsẹ ni wọn ò ní máa kọ ẹ ń ekuru táìmù náà ládà náà yóò fi àwọn òbí asambo àwọn ẹni wípé gbà ayé nìkan ní àti gbà wọn ò ní fi báwọn lù lálẹ́ kìámà onikulu kọtílin fi kìtàlìlì kùfàr gbogbo ẹni tí wọn bá pa sójú ogun ọlọ́run àkìtìrì náà ní apántòótọ́ wa kọ́ di gọ́là mìnálégọ̀ níma ó ti jínú nǹkan ogun tàbí kùtìlà mùdìbíràn ìgbà wọn pa atijọ wà lógun tá a ti wò pé àjọ ń ba lọ wẹ́rẹ́ náà ni ọ̀họ́ ibi ọ̀sẹ̀rígbà náà ni ìbọn ti wá bá ọ̀họ́ padà ń sá lọ padà lọ lé olówó ọ̀bá mú odi méjì tàbí wíwá tọwọ́ yìí gan ọwọ́ ajá rìyá ọwọ́ ajá fò sí arí mi kọ̀ wá torí ọlọ́run. pé à ah, yìí ṣe wá ní pin àwọn kí wọ́n gbalẹ̀ oko tí a náà ni ah, bí ǹjẹ́ ẹ̀já nítorí ọlọ́run sẹ́ni ìjà pé wọ́n gbalẹ̀ oko wa ìyìn tó mu dìde nu. irú àwọn èèyàn yìí àtàwọn nǹkan míì báwọn míì báwọn tó wọn kúrò ní ẹ̀ńtà lè ẹni ìjà fún Allah subhanahu wa ta'ala ṣé àmọ́ pa wọ̀ ọ̀mà abakọ̀ ògbó wọn pẹ̀lú àṣùwàdá kí ni táàsì pẹ̀lú ẹ̀ àní ìwẹ̀ torí ìwọ̀n àṣùwàdá ọ̀rẹ́ láti bá a sì ṣe kí ni o àní kírun sí la àwa là ń bá lò ń bọ̀ lu àṣùwàdá wù láyé ọlọ́run mọ̀ pé kéè sara wọn tó bá dà lè kí a mọ̀ lìhánà náà kù tíbi náà bí zọwáyìrì ìntọ́ hàn ní wọn fi bá wa sọ̀rọ̀ máa kù tíbi náà bí bàwátìn ìntọ́ pamọ́ wọn ò fi bá wa sọ̀rọ̀ ìgò kejì náà igun ẹlẹ́ẹ̀kẹta ṣùwádàwùl àkìrọ̀ fakọ̀t láyé ń bì àwọn ìta fẹ́ máa sọ yìí àwọn gangan lọ́wọ́ kàn wá tá a fẹ́ sọ àwọn eléyìí oníkúlù mùsùlùmí kùtìlà fi ghairi kìtàlì kùfàr ìnàmà kùtìlà zulùmánì gbogbo mùsùlùmí tó jẹ́ pé wọ́n pa nípa àbòsí wọ́n pa ń pa kí ni o nípa àbòsí àwa ń bọ̀ kí ló fà á tá a fi ń sọ̀rọ̀ àwọn eléyìí àwọn àká àwọn pọ̀ o àwọn yìí tá a ní apáǹpà àbòsí yìí òun làwọn tó jẹ́ wípé àáwẹ̀ wọ̀n kọ́dà àátò kírun sí ala àábá wọn ló ń bà lóòkú ayé ṣùgbọ́n lálìkí àmà ṣùwàdáwù ni wọn ẹ̀sán tọ́lọ́wọ́ fún wọn ṣùwàdáwù lọ́lọ́wọ́ bó fún wọn náà tá a wá wọn. Ànábì sallallahu alaihi wasallam nínú wáyà míì. ọka wọn ní márùn inú rìwáyà mi rìwáyà Jabir bin Atik ọka wọn ní méje àwọn ń náà ni lọdọ àwọn Hanabila wọ́n kà wọ́n wọ bíi twenty kankankan Imamu Sayuti nígbà gbẹ́gẹ́gẹ́ àwọn kà wọ́n wọ thirty fúdìí yìí ṣùgbọ́n gbogbo tí ń kà yìí tí lé twenty ti wọ thirty gbogbo ẹ̀ náà fọ́n jáde láàrin àdìsí tán àdìsí mi náà wà ń bá kí wọn ó ń sọlọ́n sallallahu alaihi wasallam ní aṣúwàdáwò khamsa àwọn tí a lè tún sọ wípé wọ́n gbarú ipò tọ́lọ́ ń fa àwọn ṣùwàdáwò lálẹ́ kìámà márùn tún ni wọ́n inú rìwáyà mi ó sọlọ́n dojú kọ àwọn sọ̀hábà wípé mọ́ntò àdúnà ṣùwàdá àwọn wọlé yìí ń káàsì ṣùwàdáwò náà àti ibẹ̀ tí wọ́n bá pa sójú ogun ọlọ́run náà ni ànábì ni aṣúwàdáwù síwàl kọ́tìlì fi sabilillah sábọ̀á méje ni wọn sùmọ́ kádà ogbó rìwà yàpọ̀ káwá máa kà wọn àwọn mùsùlùmí wá ń gba ọ̀nà yìí kú lónìí wọ́n wá ń kú sófò nítorí nǹkan míì tí wọ́n ti dì mẹ́rù ó di ṣíríkù mẹ́rù ó di kúfúrú mẹ́rù àwọn àfọ àti ẹ̀ ń pariwo pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí sí ẹ ń sọ fún ọ pé jojúmọ́ làwa náà rẹ́rìn ni ààyò ọwọ́ pé bí ọ̀pá wáyìí làwa náà tó fi ń sọ pé alihamudulilayi àti ẹ̀dùn àti ẹ̀dùgbẹ́rẹ́ ọlọ́run tába ti ń bójú wo pé àmọ̀ yóò alihamudulilayi eh, kéèyàn má jẹ ìbànújẹ́ fún wa ṣé bébí ọ̀sán tó pa wá. anabi sallallahu alaihi wasallam sọ wípé alimatuun shahidun gbogbo ẹni tó bá jẹ́ wípé ìgbóná ló pa wọ́n ṣé rí àwa la ń pè ní ìgbóná ogun ni asàlàyé ẹ̀rí tó jẹ́ pé àwọn àlìjẹ̀nù ní wọ́n fi máa jẹ ọmọ nàbí adama nítorí pé ànábì para sọ pé àtọ̀rúnù wẹ́kzun ikhwanukum mina shayatin wẹ́kzun lọ́dọ̀ lárúbáwá ó ní gbogbo ọgbẹ́ tí wọ́n bá láàyàn tí èé ṣe bí ojú ti lè rí tí ò sì nílà ntòsọ inú ní inú ọgbẹ́ tó bá yàn nú ṣùgbọ́n tẹ́ ẹ bá padà gbé inú ìsinú mansin ẹ̀ ní rójú ọgbẹ́ ńbẹ ọgbẹ́ sì mẹ́mẹ́. wọ́n wà pé àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ tọ̀rún lápẹẹrẹ ìgbóná o àwọn àlìjẹ̀nù oníwòde wọ́n máa wá tọ́ àwọn mùsùlùmí wọ́n máa tọ́ wọn ní ọ̀bẹ tàbí nkankan nínú ọ̀fun àwálé máa sọ oríṣi òkò làwálé máa sọ alèpè lẹ́bùlà njọ́ mi alèpè ní kòrónà kése kòrólà o kòrónà ọwọ́ àwọn ìlú kan gbà kan oríṣi àwọn nǹkan lásán máa wí lọ́tún lọ́sì ṣùgbọ́n gbogbo ẹni tó bẹ́ẹ̀ pé lórí kọ̀ọ̀sẹ́bọ́ àìní orí ọmọ mi wà pẹ̀lú rẹ o òun lọ bẹ kú pẹ̀lú àwọn nǹkan yẹn ṣèhídù ni mina ṣuada gbogbo ẹni tó bá jẹ́ pé orí pẹ́lú nǹkan ṣoṣo yìí la wà tá a jọ ń ṣe ìsìláàmù yìí bó ṣe bá a ṣe jọ ń ṣe lọ yìí tí kọ̀rọ̀ ò sì yàtọ̀ sí gbangba tó bẹ́ẹ̀ bò lálọ́ tó jẹ́ mùsùlùmí wọn ó gbè dìde pẹ̀lú ládàá àwọn ṣuada níjọba àlìkíyàmá alimatu alimabutun gbogbo ẹni tó bá jẹ́ pé gbàtọ́ lọ́wọ́ mú kúrò láyé inú ni ààrẹ tọ́lọ́ ń fi pa ìlọ́gbà àrùn su tó bá pa mùsùlùmí wọn ò fún ládàá àwọn ṣùwádà inú kan wú náà ni intifahul batni náà ń pẹ́ ọjà jẹkújẹ ni náà ń kẹ́kẹ́ àrọ́ omi lùkùdí ni omi kíníkan ni ó sì kàkẹ́ ni ìṣẹ́ pẹ́ lùkùdí oògùn o pé bóyá àǹtí àǹtí soso lẹ̀ jẹjẹkújẹ o ìtumọ̀ sáà mi ni wípé ìjẹkújẹ kan torí oríṣi ìtumọ̀ làwọn Yorùbá máa ń fún nǹkan tí èyí ṣe pé à ń pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run sá mú ààrẹ yẹn wá bẹ́ẹ̀ ẹ wá wé mọ́ ọlọ́run ní tí mùsùlùmí wá lè gbabẹ̀ kú láti inú ọwọ́ apọ̀ tí ò níye kẹfìrí náà ń gbabẹ̀ lọ ọlọ tiẹ̀ ni ṣùgbọ́n èyí tẹ́ ẹ ní torí pé wọ́n ń kọ́ nǹkan kan fẹ́ yín tí ó wúlò lálẹ́ kìámà wọn ò kọ́ nǹkan kan fún kẹfìrí tí ó wúlò lálẹ́ kìámà gbogbo tí ń kọ́ fún ayé ni ó ti jẹ tán bó ṣe wọn nù àdìtà náà sì ni fàlìkáfírù yútọ́ àmù bi hasanati amali fi dunia kèfèrí gbogbo dada tó bá ṣe láyé Ọlọ́run sọdọ oúnjẹ fún yọ jẹ tán kó tó lọ tó bá tún di pé nù rí ọgbà mọ yóò pin lórí ọmọ rẹ gbọmọ rẹ bá wọ sukùl wọn máa ma wèé bọdà lè ṣẹlẹ̀ bí ti mùsùlùmí rún tiẹ wà rún yọ jẹ tán pátápátá kó kú mẹ à ń bọ elmabutun ẹ̀ ń tọ́jà pé inú ni ń tọ́ lọ́n fi mú ọ́dọ̀ olùlọ́gbàwà ó ń sọ̀rọ̀ ni yóò ní sàtíkéètì lálìkíyàmá bákan náà walgorik ẹn tó mi bẹ́ẹ̀ gbé lọ tó mú mi yó yálà omi gbé lọ ni o yálà okunu kànga ni o yálà àgbàrá òjò ló gbé lọ ni o yálà okonu sọ́kẹ̀wé ni o gọ̀rí ìkùnú òun náà ìlànà lálìkíyàmá ó di mẹ́ta walharik ẹn tí náà bá jó pa yálà ọkọ wọn ló ní accident ni o gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ tí ètí pọ̀sẹ̀ méjì báyìí nítòsí gúrúmẹ̀ọ́ àwọn èèyàn sì ń wọ ọkọ̀ pẹ̀ tàánú tàánú ṣùgbọ́n kò ṣeé súnmọ́ ṣùgbọ́n tí mẹ́mẹ́ fi jóná tán kò ṣeé súnmọ́ gbogbo mùsùlùmí tí bá mẹ́mẹ́ bá wọn ṣé ẹ wá rí pé téèyàn ti ta kọ́mọ wá kírun kọ́ wá jẹ́ pẹ́ bọ́m̀bẹ́ lára rẹ̀ bá ó kúkú ń tòótọ́ só ní ní mo fi sọ pé káwọn afọ ọmọ dalẹ wọn jọ alágbàwí wọn làwa alágbàwí àǹfà oníyà á kúkú yìí náà ni oyin ó tún ṣe wá kú sófò yóò sì di yóò sì gba ọ̀nà tí àwọn tọ́lọ̀ ń fẹ́ kẹ́ pẹ̀lú rúkú rẹ̀ torí nǹkan kankan tí nǹkan ò lè gbà á lẹ̀ haríkù nìyẹn ilé lójú náà ni o bí irú àwọn tó kú ń bi plane Ethiopia bóyá ló ti pòṣù kankan tán wọ́n á sì pòṣù yóò ṣẹ̀ lé ni tí ó bá ti pè á sì máa pariwo àninú plane àwọn yóò tún máa wo blue film wọ́n ti gbé tó ń kálukú sí iwájú wọ́n sì fún yín lórí sisi bọ́ fẹ́ wo Chinese film bọ́ fẹ́ wo gbogbo tó fẹ́ wò máa wò wọ́n wá kọ́ńkálukú kú o ààyè tó yẹ kéèyàn ó ti máa kún fún àgàr ìjọ tí gbogbo nǹkan bá lè máa kọ́ sọ pé wọ́n lọ́n bá subhanak ó ti fi mí ṣe kòǹgẹ́rì tí mo ti rántí rẹ̀ láwọn ààyè kan tó súnmọ́ kẹ́nìkan ó mọ̀ tí ìrètí ẹ̀ ń bẹ̀ tẹ̀lẹ̀ mo ti rántí láwọn ààyè kan mo ti dáwọ́ láwọn ààyè kan yọ mí nú yìí wọ́n tó wá kó akó lọ́dọ̀ ọlọ́run ọbọ̀ nígbà tí yàn bá lè máa wo blue film nù plane jẹ́mọ́ mùsùlùmí ẹjẹ́ wọ̀ yàtọ̀ ẹjẹ́ á yàtọ̀ ẹjẹ́ á yàtọ̀ á sì yàtọ̀ ṣùgbọ́n ẹjẹ́ á yàtọ̀ hàríkù nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin wàdáàtù àlìjàm sọ ibù dáàtì lìjàm dáàtì lìjàm bì owó kan ni tí máa yọ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n kì í so owó kọ́ra ní tòótọ́ kí ni máa ń fà á eŋti máa ń fà á onígbà tí fùkù bá bàjẹ́ oní àárẹ̀ yẹn máa ń jáde kọ́dà a máa fẹ́ tóbi tó yìí kéńgbà mi jẹ́mọ́ inú bàjẹ́ ìta wa ń sọ gbogbo ẹ̀ ń bá tibẹ̀ lọ pẹ́rẹ́ onú ọgbàládà bákan náà wàlmọ́rà alẹ́ tí tẹ̀ mútu bìjì mọ́in bówó àkání bí jámọ̀in bówó àkání bí júmọ̀in gbogbo obìnrin tó bá kú méjì ni ìtumọ̀ rẹ̀ pọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tí ọ wọlé fún tó mú akọ́dà ara àwọn tó sọ pé gbogbo mi tó bá kú muzalifa ìtumọ̀ ẹ̀kọ́ o gbogbo tó bá kú jọ jimá ìtumọ̀ ẹ̀kọ́ o bí jámọ̀in obìnrin tó kú tí kú rẹ̀ tó fa lọ́gbọ̀lọ́gbọ̀lọ́ òun náà ni pé ànábì padà túnú rìwáyà mi obìnrin tó kútọ́ máa ń bẹ nú ẹ̀ yálà ń rọ̀bí tó bí máa ń kalẹ̀ àbí ó ti bí máa yẹn tán ẹ̀jẹ̀ òbí ń bẹ lára rẹ̀ ogúnjọ́ ló tó fẹ́ dá o ọgbọ̀njọ́ ni o táìmù tẹ̀jẹ̀ yẹn sì ń jáde lára rẹ̀ lọ ìlókù kí náà ni sábàbí ikú rẹ̀ wìláàdà náà ni ìbí náà ni kéékù wọn àwọn àgbàlagbà ní à obìnrin wà ní ara tútù gbogbo obìnrin tó bá kú pé ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀dá tẹ̀ kú ìtumọ̀ ni obìnrin tó bá kú pẹ̀lú ìbímọ lọ ìtumọ̀ ẹ̀ ni torí ìwáyà mi wá pé wàlímáràtú lẹ̀tì máa tàti fi nìfàs ànábì tún ní sọ̀rọ̀sálàm wà máa máa tàfi sabilillah àtẹ̀ntọ́jẹ́ wípé ó kú sójú ọ̀nà ọlọ́run wà máa kúta fi sabilillah àtẹ̀ntí pa nítorí ọlọ́run rìwáyà nu nínú rìwáyà mi bákan náà máa máa tà dúnà díì nìyí fọwọ́ ṣe yìí gbogbo ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn rẹ̀ òun ní dìfẹ́ǹdì tí wọ́n fi pa kí ni dìfẹ́ǹdì o ẹ̀sìn rẹ̀ ní dìfẹ́ǹdì àwọn kankan ó dá wọn lọ́nà wọn bá ní ọ̀ya gbogbo ẹ máa tọ̀ sí kúra níyẹn kẹ́ ẹ máa kọjá lọ ọba ti lè tọ̀ sí nítorí ọba ti kàn ah, èmi ò lè tọ̀ sí o ìgbàjú ìgbàmú wọn ṣàyè nàpa mátàdúnà tọ́yìn wàmọ̀ mátàdúnà yìí ẹ wò kí ọlọ́run ẹn tó wá jẹ́ wípé indifẹ́ndì dúkìá rẹ̀ ní ipa fọwọ́ ṣẹ̀hìd ó lè lọ wọlé rẹ̀ ní o àdáradára kan ní o wọ́n gbàdúrà lọ́wọ́ rẹ̀ ní o wọ́n fowó ránṣẹ́ ní owó mọ́sálásí ní o wọ́n fowó ránṣẹ́ owó ọ̀gá rẹ̀ náà ní o ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ à ẹ ju owó lẹ̀ ní ọ̀họ́ owó yìí àmọ́ náà ni ọ̀rọ̀ mi ló sì wà ń gbélẹ̀ ní abẹ́ ipa wọ́n tún pátá wọ́n tún gbówó lọ ní ẹ̀jẹ̀ aṣọra wa o gbogbo ẹni tó bá kúrú kúbà gbogbo ọtọ́ ọba ń bu kéèyàn ò kíyèsára o bí ọba àjọpọ̀nù wọ́n tún padà gbowó lọ o fẹmi ara ìtàkàtì kí ẹ tó sọ wẹ́ o ṣahada tó ń ti gbà nǹkan a sọ̀rọ̀ ojú àánú mọ́ láàrin ara wa àmúyàn lọ. bákan náà máa ń má tàdúnà àlì yìí ẹ̀yìn tó wá jẹ́ pé indifẹ́ǹdì ara àlè rẹ̀ indifẹ́ǹdì ìyàwó indifẹ́ǹdì ọmọ iná bíi pa wẹ́ kò sí wàhálà pẹ̀lú ẹ̀ mú kan nù mẹ́ta nù ká pa àkọ́bí rẹ̀ tàbí ká pa ìyàwó rẹ̀ tó wà fẹ́ ká pa wọ́n fi rẹ̀ di sáfàwọlé ilẹ̀ bákan náà wà má mọ́tà fi sẹ̀bílì tọ́lábìlì ìlímì ẹ̀ ń bá tún kú lórí wípé ilé kéwú lọ́wà ọwọ́ akú bẹ́ẹ̀ ńlọ kẹ́kọ̀ọ́ lọ lè kú ṣẹ̀hídù ló bákan náà wà má mọ́tà fi sẹ̀bílì la àwọn afọ àwọn ń fẹ́ lójú sí dáadáa àtẹ ń bá kú sójú ọ̀nà ọlọ́run wọ́n ní bí ojú ọ̀nà wo kéèyàn ò kú sí ají ṣẹ̀hídù ni àròjú ọ̀nà ọlọ́run ibì kan dàrú àwa fẹ́ lọ ṣàtúnṣe ńbẹ lọkọ̀ bá gbóńtàn lójú ọ̀nà ńbẹ ló kù sí o ojú ọ̀nà ọlọ́run àwa ń bọ̀ gbogbo àwọn ṣùwádà ìbí ẹsẹ̀ pọ̀ tó yìí láwọn tí n ta pè ní tíya alikiyama àáwẹ̀ wọn o àwọn tí mò ń kà lẹ́yìn àáwẹ̀ wọn àákìrò sí ẹ̀la o ṣùgbọ́n alikiyama ọlọ́run fún ẹni ládàá àwọn ikọ̀ àkọ́kọ́ tàwí yẹn ntí ọwọ́ àmọ́ fẹ́ dá muskila alẹ́ ọwọ́ adé òní masala tó wà muhimma alimasiya halitemuna liti sọfa bi shahada ẹ̀ṣẹ̀ àti ìjẹ́ ẹnkuku sẹyidi ṣé wọ́n kọlura wọn àbí wọ́n bára wọn ṣe àwa ni wọ́n bára wọn ṣe wọn ò sì bára wọn ṣe mamata bisababi maasiyatihi falaysa bi shahidin wa mamata fi maasiyatin bisababin min asibabi shahada fahuwa shahidun gbogbo ẹni tó jẹ́ ese re lọ́ fa kú nínú gbogbo àwọn àrùn akúta nǹkan àlẹ́ yìí sugbo gbogbo ẹni tó yẹ pé kan lọ wà irú téèyàn wá máa ń fi kúkú ṣèyídì kan wá ṣẹlẹ̀ sí si lòun yóò máa wá jẹ́ ṣèyídù nàásìn ẹni tó jẹ́ pé kúkú ìtọ́lọ̀ máa yọnu sí ṣùgbọ́n tó ń fa ó tún gbẹ́sẹ̀ pàdé ọlọ́run ọlọ́run bí ó sì yọ̀ǹda bí ó sì yanjú ọ̀rọ̀ rẹ̀ kí wá ni bayanu masalai nítorí wípé wàlìjàmáà Akidai yìí òun náà ní sí ń dá wà lálẹ́ mọ́nájú yìí òun náà ní pírọ́blẹ́mù lápẹ̀rẹ̀ ẹnìkẹ́ni ọlọ ọlọ jí aṣọ ẹnìkan lọ jí aṣọ ó jí ká lórí wáyà ẹsẹ̀ nìyẹn ẹnì awọsọ ń wá kírun naam ọwọ́ ajẹ́ kan nínú ẹ̀ ń tiẹ́ wá fìbọn pa sí mọ́sálásí bírú àti apá ní zealand tó ní ṣàhádà ẹni tó ni ṣùgbọ́n okòfántì àfi máa ní ṣàhádà ọ̀sẹ̀ lẹ̀ kọjọ mẹsẹ rẹ ó ní ṣahada ṣùgbọ́n ṣèyídù nàásì ni ó kú sí ojú ọ̀nà ọlọ́run ọba ṣùgbọ́n ẹ̀sìn tí ń bẹ lọ́rùn rẹ ń bẹ lọ́rùn rẹ nítorí pé aṣọ wà lọ́rùn rẹ tẹ ikú náà lásọ o ṣùgbọ́n aṣọ nǹkan ni ó lè kọ̀ fún ẹ̀túndí agbọ̀n alọ́nà mi obìnrin lọ lóyún oyún tó wá níhun wọ́n wá wá ní pé òun fẹ́ ṣe wọ́n wá júwe oògùn kan fún ọba lóògùn ọlọ́ba dé àtòun àtọmọnú rẹ̀ ní abakú kò ní nílada ṣahada nítorí wípé ẹ̀ṣẹ̀ rẹ̀ ìní sábàbí ikú tó kú ẹ̀ṣẹ̀ pé mo fẹ́ yọ oyún òní sábàbí ṣùgbọ́n tómi bá lọ́lọ́yún bíi zìnà ó lóyún bíi zìnà ẹ̀ṣẹ̀ òdìdí ní tòótọ́ ìyá ń tọ́jú oyin díẹ̀díẹ̀ ìjọ tí ó bí pẹ̀lú nira lọ́ba gbàbẹ̀ lọ ìyí tí èèyàn fi kúkú ṣe ìdí ṣẹlẹ̀ sí lọ́nà ọ̀tọ̀ ṣùgbọ́n ibi tó ti ṣẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ yọ àbá pinlẹ̀ kú òǹbí ẹ̀ṣẹ̀ nọ́mbà gbogbo ẹ̀ ń lóyún yóò pinlẹ̀ rọ́bí náà ni ọ yàtọ̀ sí ojú títà kọ̀kọ́ ìdán ẹ̀ṣẹ̀ kò sọ pé kéèyàn má jẹ́ ṣẹ̀hídù tọ́ba ti e lọ rè jẹ́ wípé sábà bíi tí èèyàn fi ń jẹ́ ṣẹ̀hídù òun wà lọ́rùn ń tí èyí sì ṣe pé sábà bíi ẹ̀ṣẹ̀ ńlọ́fà ṣẹ̀hídù fún lọ́fà ṣàhádà fún. ìdán àmọ́ wa sọ wípé alitisof bi shahada la yamtani'u ma al-ma'asiya mata ma kanat al-ma'asiya sababan mata ma kanat idha lam takun al-ma'asiya sababa sababan في المصيبة أما إذا كانت المعصية سببا للموت فإن الشهادة تمتني إذا كوبا tó bá ti jẹ́ pé ń tó múyàn téèyàn fi eku yìí lára gbogbo àwọn ọ̀nà tá a kà lápẹ̀rẹ̀ èèyàn ọlọ́dí ọkọ̀ gbé bí wọ́n bá sáà jọkọ̀ gbé kéése bí tó ti gbé náà oní ọ́fíìsì yọ sá máa wà lọ ni ìwà wà lọ́ba lásìdẹ́ǹtì ẹsẹ̀ rẹ̀ tọ́sẹ̀ onípọ̀lọ́dí ọkọ̀ gbé ó ti kú omi tó gbọ́dọ̀ pé ìwà ń wa ọkọ̀ lọ ọ wà lọ sọ orí ọkọ̀ mọ́bì kan níbi títí ń wà lọ ṣé yóò ní ládà ṣàhádà àbí yóò ní ládà ṣàhádà inshallah rahman yóò ní ládà ṣàhádà lakinnahu shahidun aasin shahidun aasin tọ́yìn ṣùgbọ́n lápẹẹrẹ àwọn èèyàn pọ̀ wọ́n lọ jalè wọ́n ti jalè wọ́n ti kó mìíràn ti lọ jalè wọ́n wá dé ibi tí wọ́n ti pinwó ilé bá wó pa wọ́n ibi yẹn ti ń ilé náà léwó pẹ̀lú mí náà tí ọ̀lọ́ jalè wọ́n ní ládàá ṣáádà pé ilé wó pa wọ́n ṣùgbọ́n sẹ́ẹ̀pín ẹ̀ lọ jalè ń bẹ lọ́rùn wọn n fẹ́ fàyọ nìyẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́ọ́ rí a jẹ́ wípé ìmọ̀ dasi lágbájá ìṣẹ̀yìdù ni táwọn èdè ìṣẹ̀yìdù ni tá a máa ń rí pẹ̀lú àwọn àyàwó ní Palestine láwọn àyè kọ̀ọ̀kan káàkiri àgbáyé sẹ́ẹ̀rí pé ọkọ̀ láfa sunna tá a lọ́mọ ṣẹ̀yìdù o Allah subhanahu wa lọ́mọ àwọn ṣùwádà mélòó mélòó ẹ̀ tá a mọ̀ pé ṣùwádà ò ní wọ́n tẹ̀ pé ṣùwádà ò ní wọ́n dọ́dọ̀ Ọlọ́run àwa ń bọ̀ àwọn ọmọ ìyá wa ní Switzerland bi idnillahi ta'ala ṣùwádà ò bi idhnillahi ta'ala lókùrú gbàtí wọn bá ti ṣẹbọ. jamaa àwa tá a wá kù a máa ṣàdúrà kọlọ́njà wa náà tán sórí kíni o sórí ìyọnu rẹ̀ ìdá ń tọ́ bá wá jẹ́ wípé gbogbo àwọn nǹkan tá a máa ń kà sí mú sí i báyìí ìtún padà máa ń di ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ṣe é wá rí i pé ayé gbogbo mùsùlùmí ìbẹ̀rẹ̀ kútúbà nìyẹn kullu khair gbogbo ẹ̀ pátá oore ni kullu khairun oore ni ṣùgbọ́n à ń sọ fún wa àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń gbọ́ àmọ̀nà tìǹà ló ń kálukú wọ́n gbà kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ lọ rèé gba ọ̀nà gbàwé oríire yìí kéèyàn ọmọ lọ fi ń pa nǹkan mí pọ̀ mọ́ lọ́hùn kọ́ mọ́ fi sọ di ìkúsófò lásán kọ́ mọ́ èso di bẹ́ẹ̀ mọ́ra rẹ̀ lọ nàǹtẹ́bì káyà taratara ká máa dé bó la ṣe ń bọ́ lọ́wọ́ bá lò ń kọ́rọ̀ bó la ṣe bá lò ní kíni o bó o la ṣe ń bá lò ní gbangba ibi tó yẹ kí ọmọ tiẹ̀ ti sàlàyé mama máa gbọ́nà sọ̀rọ̀ wọn bá lẹ́nu nàìjíríà ìjẹ́ kan bẹ́ẹ̀ nítorí pé ikú tí èèmú yàn dágbére faralé ó kùn lù wá ètò ààbò nílùú kọ́lọ́nù dákun kó tó bá ní mójútó sí kọjọ́ níjọ́ lẹ́nu bàbá wa la máa ń gbọ́ wípé ẹni tí ò jẹ gbì kèkúgbì kèé ṣe òwe ìlú wa ìmọ̀ àdúrà àrán ìlókù àtìlé ọlọ́mọdé ọ̀dàrú Atoko, mọ́jì ọ̀darù ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ òǹkàlùkù ọ̀mì tí ọlọ́run fẹ́ fi bá lò ṣùgbọ́n kọ́ bá wa lórí pé asáwà pẹ̀lú ẹ̀ subhanahu wa ta'ala nítorí pé òun ti sí kẹyìn ẹ lẹ̀ tí ó fi bá wa lò àwa ni ká má kọ́yìn sí kẹ̀ náà àwa ń bẹ̀ níjọ kan so rẹ̀ gbogbo àti ọba mẹ́rin kọ̀ọ̀kan wa kó kó mú a lórí ìyọnu rẹ̀ kọ́ mọ́ mú a sórí ìbínú rẹ̀ kọ́dà lára táwọn afáàtúkà òun náà ni wàmọ́ máa ta biniyatin sọọdikotin lisahada ẹnba tó kú njọ tó kú wá sí ẹ̀mí rẹ̀ wá rí pé ah, àṣetí máa sọ pé wọ́n nọ sáde wọ́n pa mí fún ọ lọ́nà tòótọ́ òun náà yóò tún wọ́n gbèdìde láàrin àwọn ṣùwádà níjọ gbẹ̀lẹ̀ kíámà kò sì ní má rí bẹ́ẹ̀ ó ń sọ lọ́nà ní alimaru o maaman ahab alhamdulilah alhamdulilahi rabbil alamin alladhi khalaqa al wa ta'atihi. أحمده وأجلله وأشكر على نعمه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقي قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام من رحمة الله سبحانه وتعالى ومن سعتها أن كتب لكل من قتل في سبيل الله أن كتب لهم الشهادة بأن الجنة تشهد لهم أنهم من أهلها وأنهم كذلك شفعاء وشهداء لآلهم يوم القيامة ومن فضائل الله سبحانه وتعالى ومن فضائل ومناقبهم أنهم يغفر لهم كل ذنوبهم إلا الدين وهذا من حديث أبلا بن عبد العاص رضي الله تعالى عنهما وأرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم والشهيد يغفر للشهيد كل ذنب إلا الدين أمتنا نتيجة الاستقراء أهل العلم قسموا الشهداء ثلاثة أقسام شهداء الدنيا والآخرة وشهداء الدنيا فقط وشهداء الآخرة فقط من هم شهداء الدنيا والآخرة كل قتيل في المعركة كل مسلم قتل في قتال الكفار مخلصا مقبلا لا مدبرا فإن الله سبحانه وتعالى يعطيه أجر الشهداء ويجعله منهم أما شهداء الدنيا من قتل في قتال الكفار مدبرا أو قد غل من الغميمة أو قاتل سمعة ورياء وشجاعة لا لتكون كلمة الله العليا فإنه يعامل معاملة الشهداء في الدنيا وليس له ثوابهم في الآخرة ومن معاملتهم أن الشهداء على ما صح من أقوال العلم بل جمهور العلم كانوا لا يغسلون لا يغسلون ولا يصلى عليهم وهكذا عاملهم رسول الله صلى الله عليه وسلم أما قصة حنظلة بن راهب رضي الله تعالى نرضاه الذي ضسلته الملائكة فإن هذا مكرمة من الله كرامة من الله ليس بتكليف فمن غسلته إنما هم الملائكة أما شهداء الآخرة كما عرفهم آل العلم هو من قتل في غير المعركة وإنما قتل جورا وظلما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 خمسة منهم في رواية وسبعة منهم في رواية وجمعوا مع العلم للاستقراء عند الحنابلة هم بدعة وعشرون أما الإمام اللامة سيعطي قد عدوا نحو من الثلاثين فعد الرسول صلى الله عليه وسلم من حديث جابر بن عتيك أخرجه الإمام مالك رحمه الله تعالى وغيره من أهل العلم ونذكر بعضهم إن شاء الله تعالى منهم المتعون أي من مات بالطاعون ومنهم من مات ومنهم المبطون أي من مات بداء من أدية البطون وكذلك الغريق من مات في الغرق والحريق من مات في النار وصائب الهدم أي ما مات تاتى انهدام شيء عليه أو إلقي عليه حائط وكذلك صائب ذات الجنب وكذلك المرأة تموت بجمع أو تموت في النفاس وكذلك من مات دون عرضه ومن مات دون أهله ومن مات دون دينه ومن مات في سبيل الله وكذلك الغريب إلى آخر ما ذكره أهل العلم ولكن هل المعصية يمنع الاتصاف بالشهادة هذه مسألة بينا أهل العلم بقولهم بالتفصيل من مات في معصية من مات في معصية فليس من مات في معصيته بسبب من أسباب الشهادة فهو شهيد لكنه شهيد عاصٍ شهيد عاص ومن مات دون ذلك لم يكن لم تكن معصيته لم تكن معصيته سببا من اسباب الشهاده وإنما مات في معصيته فهذه المعصية تمنعه من الاتصاف بالشهادة أما إن مات في معصية والمعصية على حدة إن مات لكنه مات بسبب من أسباب الشهادة فإن هذا ينال أجر أشهد هذا الذي قرره أهل العلم في هذه المسألة فنسأل الله تعالى أن يرحم موتانا ويشفي مرضانا وأن يجعلنا من عباده المقبولين وهو على ذلك قدير وبالإجابة الجدير اللهم ربنا عز لسوى المسلمين اللهم عز لسوى المسلمين اللهم عز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا وفقنا في جميع أمورنا يا أرحم الراحمين اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا لا تحرمنا